ìdẹ̀ kí n ṣe oníwàlẹ̀ yìí àmọ́ torí Démọ́lá ọkọ mi ni mo ṣe torí ẹ̀ wá pé kí n wá bẹ̀yìn kẹ́ ẹ jọ torí Ọlọ́run kẹ́ ẹ fi Démọ́lá ọkọ mi kẹ́ ẹ fi sílẹ̀. ẹ má bínú madam kẹ́ tó kẹ́ tó go fọdà Démọ́lá wo lẹ ń sọ̀rọ̀ ń pẹ́ ṣé Démọ́lá Adélakùnrin àbí Démọ́lá Onítìrí. Démọ́lá tí mò ń sọ ẹ mọ̀ ọ́n wàhálà tí mo ṣe lórí Démọ́lá ti pọ̀ ju kí àjèjì obìnrin kan wá jèrè iṣẹ́ ọwọ́ mi. Démọ́lá èwo gangan lẹ ń sọ kó yé mi ẹ kò sọ Démọ́lá ọkọ mi Démọ́lá ọkọ mi ẹ jọ iṣẹ́ sọ́ọ̀nìmù ni Démọ́lá ọkọ mi ni. ó ń ṣe èrè ni ah, ah. mo dẹ̀ ń pọn ẹlẹ́ látàrọ̀ mo dẹ̀ ń fún ẹ respect sórí ẹ burú ni. Ah, ó ṣe máa sọ fún mi pé ọmọdé mọ́lá ọmọdé mọ́lá tí mò ń sọ náà ó yá wèrè ni àbúrò mi ò tiẹ̀ bá ẹlẹ́rù ó ah. dẹ̀ ń sọ fún mi ó dẹ̀ ń tẹ́wọ́ ó dẹ̀ ń tẹ́wọ́ ó dẹ̀ ń sọ pé ṣé ọmọdé mọ́lá ni ṣé ọmọ kìnnìún ọgbẹ́ni ọmọdé mọ́lá náà ah. máa wọ́n èmi rárá rárá o ṣé mo jọ ẹni tó sì kí tó fa drip sí lára ni ah. ó dẹ̀ ń wọ́n èmi pé ọmọdé mọ́lá ọmọdé mọ́lá mẹ́. ọgbẹ́ni jẹ́kọ́rí ẹ pé o ṣọ́ọ̀ṣì èrè ni. akẹ́jà rẹ̀ ó já wèrè àbọ̀ lórí bukú lélẹ̀ ni mo rò pé kò fẹ́ da fáwọn onídùú ẹ̀ mo rò pé kò fẹ́ yí àwọn tó ní kó máa jó lọ kọ àwọn ọgbẹ́ yẹn ó ṣì èrè ni níbo ló wà tó ti ń juwọ́ sílẹ̀ ìwọ wájú ta ló wà tó ti fọwọ́ lálẹ́ ó ń ṣe rẹ̀ àbáyé ẹ̀fẹ́ bàjẹ́ ni kò ní da fún ìyá ẹ̀ kò ní da fọwọ́ tó ṣọlọ́kọ̀ ẹ̀ wáyé ọmọlọ́wọ́ ìbùkún lẹ́lẹ́ ẹ̀ máa gbà mí kẹ́ ẹ̀ mo rò pé débọ́lọ́wọ́ ròyìn mi fún ẹni kò sọ fún ẹwé èèyàn tí mo jẹ́ ìwọ lórí lọ́yà ò gbọ́ sínú lẹ́mi owó pariwo lẹ́mi lórí ìwọ nìkan tí ò bá ṣe ikọ̀ òyà olórí burúkú lóbìnrin àdúró ẹrù ẹ̀ láyà ó lè jẹ́ tó arábìnrin tó fẹ́ gbọ́ wo jẹ́ kó rí ẹ̀ kó pé o tó bá ti ń sinmi káàkiri ìgbó tó bá ń sinmi káàkiri ìgbó bá wọn mọbi tó wọn máa sinmi lọ bọ́bà ẹ̀ fà sí wọn pẹ́ mọ́ ò ṣèrè ni mo lè gbọ́ bíbá látàrí ògbọ́n lulẹ̀ mi wá o lè fọwọ́ lálẹ̀ o fọwọ́ lálẹ̀ o fọwọ́ lálẹ̀ o fọwọ́ lálẹ̀ ó já wèrè ni ṣé o mọ̀ yí pé ilé ẹ̀kú ló wà ní ajá tó bá dẹ̀ wọlé tó ẹ̀kú wá tí o bá ṣe é pé mo láàánú lójú ló yẹ kó fẹ̀jẹ̀ wẹ̀ lọ́ọ̀dì wá kí ẹ ẹ ẹ àpàtàlàpà dúró mi báyìí olùsọlọ́rí burúkú ẹ̀ ń kọ́ńplẹ̀ pé ọkọ ẹ̀ ó níyàwó ta báwo ni kò ṣe ní níyàwó ta wo yẹtuyẹtu tí wọn náà wọ káàkiri òun bọ̀ wá já okó sí èyí adìyẹ ṣé báyọ̀ ṣe ènìyàn irú yẹ ẹ̀ ní mọ̀ aráàmù ẹ̀ ní mọ̀ kọ́kọ́ máa lọ́kọ̀ yín wọ̀ ó wọ̀